إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلون الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما إلا قليل أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي سيد الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في إله محفوظ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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما النسيء زيادة في الخبز يضل به الذين كفروا يهلونه عاما ويحرمونه آما ليعطوا عدة ما حرم الله فيهلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لم يزيدوا زيادة في الكفر يضرب الذين كفروا يعلمونهم عادا ويعلمونهم عادا

في الحياة الدنيا إلى العالم

ìrírí sẹ́lẹ̀ kàkà ọba ọ ní ọgbọ́n dọ́ọ̀sí ní ẹ̀wọ̀n na àbí sẹ́lẹ̀ kàkà omori ọrụ ntọ́ na-eme yìí sí. ẹ ọmọdé ọmọdé ịyọ ọ ní ya na dị otu yóò túpọ̀ nyára yóò wọ́wọ́ ọmọlímọ̀ a kàkà ọ̀hẹ̀rẹ̀ ẹ̀mẹ́ ẹ̀bọ̀bọ̀bọ̀dọ̀ àǹkè àhẹ̀kọ́níyàmẹ̀ amadúmọ̀bọ̀dọ̀ lọ́mọlímọ̀ ẹ̀kọ̀ hẹ̀rẹ̀ àǹkè sọ́ọ̀yì àǹkè asọ́lọ́wàtò hams ìsọ́lù pẹ̀lú ọ̀yẹ́kọ̀ ẹ̀wọ̀dọ̀ kọ́nà àmúhóró kẹrẹ ìsọ́lù pẹ̀lú ọ̀yẹ́kọ̀ ìkòǹkò nyára ọmọ ẹ̀dọ́ ọmọ ẹ̀kọ́ ọ̀dọ́ mílítẹ̀ẹ́rọ̀ ọmọnì tẹ̀wé ọmọdé ọ ẹ̀rọ ọgbọ̀ wọn wọ́n mẹ́ta náà àsùnbọ̀ ẹ̀kọ́ náà ẹ̀sọ́nsọ̀ ọmọ ọ̀ṣọ́ ọkọ̀ ayé bá ẹ̀sọ́nsọ̀ ọmọ ọ̀ṣọ́ ọkọ̀ ẹ̀ anọ́mà nìyí bọ̀ọ̀rẹ̀ ní àkàkóró kẹ́lẹ́ àmẹ́n dọ́mọ yìí mẹ́ẹ́ kọ̀hẹ́rẹ́ ẹ̀rẹ́ ina jo mmono ni ọrẹ na ata yàrá enyuma gbọdọ ọnira amẹdá wọnyẹ kọ ọrẹ bẹ ẹwọ yà aka wọn ní iná ayé mu ma do dẹ ọmọdé bá dájú mẹtọ ọlọpà ìdí ìka ayé nka ẹbẹ nyi ọwọ má dọ kàkà kọ ní oṣù tẹ ọnà ọsẹ kẹhẹ bá wà ọsẹ mu ní ọwọ ẹbẹ nyi ọkọ ẹbẹ nyi ẹbẹ dàka àwọn ọmọ ẹnka pàdé ọmọ kɔɔba ama dɔn wɔn yi mɛ ka ɔhun mɛ ama sɔ nyɔn ba ka ɔyɛ ayi nyɛ n'ase na ɛn ɛwɔre nyɛ mba ihi nyɛ mba ɔmɛ sɔ gyina mu na ɛwɔre nyɛ mba ìsɔnsɔn náà ɔta ɔbɛ wɔn ma dɔkɔ sa ɔbɔ ɔyɛ bi ni ɔkɔ ha gyama nyɛ wan ɔnyɛ wan gbogbo rere lọ mọ̀mọ́ ẹ̀yìnmọ̀ mọ̀hàbọ́ ìwọ̀ ńláfíà kọ̀ọ̀nà ìnà mọ̀bọ́ ọmọbọ́ òṣèlú ọmọbọ́ ó ti yẹ ọwọ́ ọ̀rọ̀ náà nyẹ kẹ̀hẹ́ dáa sí túwòrò ọ̀yìnà mọ̀kọ́rọ̀ hajj mìyàrá mìyàrá iná mọ̀nà sí ní láfíà náà ọ̀nà mẹ́ iná mọ̀nà sí iná mọ̀hà náà ọ̀rẹ́wà náà mẹ́ ọba anyiwúrẹ́ mbà bọ̀ ọ́

ina hama a hàn ilé ìrere ka àbá ìkẹ́ni náà ní ẹ̀ka ọ̀sùn wà lánàá jẹun ṣe omori ọmọ ẹ kọbẹrẹ ìbọrọ ọlọ́nà mi kóró àbúnítsọ ẹ yọ̀ọ̀sà àbúmọ̀rí mi mẹ́tún ẹ yọ̀ọ̀sà dɔmɔ yi lórí ayo ní ayọ̀ sọ́nà ya gáyọ̀ níbi ìlera àkàpàrà wo ìnàmà ńlá sí i. ìnàmà ńlá sí i ní ẹ̀rọ tó kù fẹ́ẹ́kọ́. ọmọdé ọkà eyi sɛ mama ba ahyɛ kama kɔɔ na dee tu dɛ ɛtɛ ma ɔmo hɔ ta anki mi ma ɛka na ɛre na ɛre kɔ yie abɛɛ ni sɛ na bɛɛ ziyadatun filkofu omori kɛtoro kawaari mɔhaba a mɔmɔ yi bɛ kɔɔ yi si kɛri ma ta ne eyi sɛ mama bɛ kɔ ɔbɔ ho ni mɔhaba na ho ni sɔfa bɛ ni mɔhaba bɛ mɛ ɛbɔrɔ kɛmɛ bɛ kó ɛkɔ omuli kɔsɔnɔ mama ziyada tó fi kó fúlɔ ɛtó kàwɔ sɛbɛbɛ bɛ tó kàwɔ wɔtò tó wuli ma káyì ké kábìrì ma kàní ni àbí kábìrì sábàbáwò ni lọ́nà jugbọ́ owó ẹ̀ nanabó ni mi lọ́mọdé mi ní sikasa kúrẹ́kúrẹ́ nínú náà ee jugbọ́ ni e mo ní wà níbi ibrahim ọ̀nà níbi ismail aleyhi wa salatu wa salam. dẹ́rẹ́ kí claim ka ẹni ìjọba àmà dẹ́bàrẹ́ ma dẹ́bàrẹ́ àwọ inú mẹ́ni dẹ́yà rẹ̀ kí sọ́sà ọ̀bìnrin mọ́ mọ́ yìí kẹ̀rọ ni lẹ́wà sọ́sà ọ̀nà tọ́ iṣẹ́ náà ní ìjọba ni wọ́n wọ́n níbi ọ̀nà ẹni rìbí sẹ́rí kẹ̀rọ ni lẹ́wà sọ́sà ọ̀nà tọ́ dẹ́nu wọ́n fẹ̀ pẹ́ẹ́tẹ́ ẹni ṣe aláyìn ní òwe aláyìn muhammad dẹ́ẹ̀ sọ́wọ́ ọ̀rọ̀ náà owó sọ́fà ọmọ yìí kọ̀ sọ́ọ̀ siri kò náà lè di àmì òkú ọgbà ọdún ọ̀sẹ̀ ní náírà bá máa lọ́rẹ̀ kò kábọ̀ lọ́rẹ̀ tó bọ̀ kò kábọ̀ àwọn kìtọ̀ siri kò jẹ̀bi ìdá ọ̀dọ̀ ọmọdé kẹ̀ máa nìmẹ́ ziyada tó bẹ̀rẹ̀ kọ́ yóò dọ́ lọ bí hìlẹ̀dínà kábọ̀ dẹ́sì wúra ẹnà ọmọbọ ní kábìrì ọmọbọ ọmọbọ ọmọ fà fáwa ìnìrẹ̀ ọmọ náà ọmọdé kẹ̀ bẹ̀rẹ̀ tì yuhillunahu aman irayenyi de ohono de mebo inhona ebo de kora kona de jole no nya de amene de we wa yuharrimunahu aman are kunyo nyira yasa onyo wode bi oposawo o kunyo ndira ye raira yesa de de ba ba de ma de non muharram no muri me ko èyí ṣàwọ̀ bẹ́ẹ̀ bá dẹ́mọ̀ ṣọ́ọ́bà rẹ̀ bàbá rẹ̀ yuhillunahu aman ìráyé yé dẹ́ẹ̀ mẹ́mọ́rọ̀ wọ yuharrimunahu aman ìráyé sa ọnyọ́ngọ́ ọ̀bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ ẹ̀ sa ìráyé na ìráyé ẹ̀dẹ́ àmì pàpà nàkìrọ̀ ọ̀bìn àmì pàpà nàkìrọ̀ ọ̀bìn indefinite ọ̀bìn liyuwafi'u iddata ma harrama Allah omorike amasoni ovi enasi na jeepo irika irikewe olomori menyisi kasa kpọrẹpẹrẹ na isaya na esi asita na aka ewa boro ya ọbika a na-eke owe na anya anabenyisi ehe wee na tinosan ee na ọ dịdị ìrọmọmọ wee bá tó wee bá hụ ẹ̀nọ́nà wọn àṣìṣe ọbẹ̀ olùbìwí líyìnwá fi owó ìdẹ́tẹ́ máa rọ̀mọ̀ lọ́ omoríkẹ̀ ẹ̀yà mọ̀sánná náà oríṣiríṣi na wẹ́yìn nàtínọ́fà obi dọ́ọ̀nà bíi déédéé ọ̀jírí ìrìkà inú dẹ́mẹ̀ ẹ̀bọ̀ agoke muhammad ọmọdé ìgbà èyí sí ẹ̀rì e sọ́pà ẹ̀mẹ̀ ẹ̀rọ sí yíṣọ́ náà wọ́n ní muhammad bẹ́ṣọ́ àyè sọ́pà rẹ̀ tẹ̀sírí òǹdẹ̀bí ọ̀fọ́n ni wọ́n lọ́wọ́ wọn ọ̀fọ́n kò fẹ́ kọ́ wa àwọn ọ̀yẹ̀ mìíràn yọ ẹ̀ka gbọ́mọ ọmọdé ìkà ẹ̀ka ziyẹ́ ẹ̀dọ̀ tó fi kọ́kù ẹ̀tọ́ káwọ́ rẹ̀ ṣírìkọ́ náà yà á mẹ́ va ẹ̀kọ́ káwọ́ ọ̀fọ́n mímọ́ ẹ̀ máa ń bẹ́ẹ̀ va ẹ̀kí ó

ní èso ṣe ọ̀ríjọ ṣe pààyà ní ẹ̀wọ̀n àì ọjọ́ òní yí èso ṣe ní àṣẹ mẹ́hà náà lọ́dọ̀ ní kí dọ̀lúrí ọ̀rẹ́ dọ̀lúrí dọ̀lúrí ọ̀nyẹ́ yìí oní islam ti tọ̀ anabi dọ̀lúrí náà àká islam ó dọ̀ wẹ̀ yìí náà ẹ̀ka wọ́n àjọ wọ́n àjọ múrí yìí wọ́n àjọ tọ̀wọ̀ yìí àmọ́ àkàkẹ́ ṣe é tán ni. ẹni sọ fún ọkọ̀ káàkà bẹ́ bámu jíjọ náà dúdú àṣípá náà fẹ́ ìrọ̀wọ́ ọmọ mi zọ́là káwọn mẹ́rẹ́ ọ̀nà àmọ́ mẹ́wù wí àhọ wí àhọ wọ wí ọ̀tá ẹni kẹ́ sọ fún ọkọ̀ nyẹ́ dùn ní wọn èyí àkóòwọ́ pọ̀pọ̀ àkóòwọ́ náà wọn náà nàkà mi zọ wà náà kèrò ẹ̀zá àbẹ̀kà sí ní ọkọ̀lẹ́ lóra. Ọlọ́run náà yà àbẹ̀rẹ̀ kọ́mọ̀lì kàfèrè. Ọmọ yìí ọ̀ka àbọ̀lẹ́rì tìnyẹ ń kó káwé náà mẹ́ni ọ̀run náà wà ní mindset tó ń yìí. Ó lè tìnyẹ ń mọ́. kìbìrà bí màrá màá kọ sọ bí sí rẹ kọ́ bí lọ́dà àbí rẹ omi tó yẹ ẹsẹ̀ sẹ́wọ̀n bí ká yẹ kẹwé túmọ̀ ní dáná kẹ́nẹ́ kó omi yóò máa tún lè dọ̀ kìbìrà làrí ni àwọn bá tí wọ́n jà jà ẹ àwọn omi yóò máa tún lè dọ̀ ọ̀sẹ̀ bọ́ọ̀lù bá wọ́ lọ́sọ̀tún mi sẹ́wọ́n bọ́ọ̀lù bá wọ́ ọmọ mẹ́rí rẹ̀ rà àmọ́ àbúrú kí bíbí wọn ní ẹ̀ka ẹ̀kọ́ mẹ́ ọ̀nà tí ni wọn náà ẹ̀mẹ́ lọ́n ha wúlò rẹ̀ rà náà ní ìwà náà ní ìwà tí ó kọ́ ọmọ tìǹrẹ̀ yà. mọ́tò tó ń ọmọ yẹn ni àdúgbò ọmọ ọmọ ọmọ kárẹ̀ ẹ̀mí ìnira yìí kọ́ bí ọ̀rẹ́ ìdá yìí èmi ètùnẹ́ wọ̀ wọ́ lórí ká ẹni bí adama kọ ká yẹ ní ẹyìnbá ká ẹmí sábàkà ìní ìjọba sábàkà náà mẹ dáṣọ àpẹtẹ ní ìrà àkókò bẹẹ bá wẹ náà wà yọ bọọ sọ dọwọ sọlọkà àbá òwe àbí sábàkà ló wé àmọ àwọn ti fẹ bí wọn àkókò bẹẹ bá wọ sọ bẹẹ bẹẹ dọwọ yẹ ìjọba ìjọba adama ká ìjọba ẹyìnbá náà ọmọdé yẹ ní kí kọ́ọ̀bì lọ́rọ̀ àbí lọ́wọ́ kò ó rí kì í sẹ́ ní ègbú wọn náà wọ ẹ̀mí sọ́dá ká ọmọ àwọn bá ń wọ èyí ọ̀nà òmò yìí bẹ́ẹ̀ dùn. ọmọdé ọmọ mọ̀ ní káyọ̀ náà ẹ̀rọ bẹ́ẹ̀kì kọ́ọ̀bì lọ kàkà òhó sọ́dá ká àdóhùn àdóhùn èyí ìsọ̀rọ̀ àmì ọ̀rọ̀ àyìnlá yà bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ana so ka onya wahi mu ni zan al-umuri wa laka inna ma yataqabbalu Allah min al-muttaqin umuri ma wa do do koro weyi to mo ba na nya wahi eh ona na nya mindset ona na nya kona na system nei wa yatakamalaka wa azur azur yajtiri ma haba kama wa ni beto wọ́n lọ tóbi wọ́n tó tóbi wọ́n mọ̀ mórí àkàyè náà kàyè wọ́n náà wọ́n ayé àti ọkọ̀ ọmọlẹ́kà tẹ̀lé ọmọ mórí ọmọ mà ṣó lè ní ìkàtà bí ìhè pẹ́tẹ́ ẹni níní náà yìí àdúgbò ẹ̀kúrí náà náà yìí yẹ́dì kì í kò amáyẹ̀rẹ̀fẹ́ àti ìràkùràkù amáyẹ̀rẹ̀fẹ́. Ìní kò wọ́n yìí ọmọ wọ́n yìí kàyé afárẹ̀ kùrẹ́kù ẹ̀nà àtàkànyé rẹ̀ kú. Àkùrẹ́kù àná pòrò ìdí orí tu ọ náà àdámọ́mọ́ jẹ ọ̀gá. Obi àti ìka abẹ́rẹ́ ìrẹ̀kù ọ̀dì. Wọ́n ti tó mú yìí. Ìrọ̀ yẹn ọmọ màsí zọ kẹfẹrí ni amára anyi ilé jẹ ẹtùkà ẹnna nà sísì mèrè ẹnìní. wúlò ọ̀rá yẹn ọlọ́run náà yẹ kí ọmọlù kẹfẹrí. yà á yọ àgbà nílẹ̀ àmàlà màdà kọ́mínà kílẹ̀ kọ́mọ́ ìrọ̀ wíṣà nílẹ̀ ìfẹ́kọ̀ọ́ ìlànà àwọn ìfọ̀rọ̀ mílíọ̀nù àti ìtòlẹ́yà nílẹ̀. الآخرة إلا قليل إذا كنت أمني إلى وهم أيضا قول بسوط التوبة دوزة إلى إلى قنيا أمجا كريم أما إجاني أبو حابة ضربنا إجاني أبو حابة ضربنا هنا قناي أنا بقول تبوك جزت تبوك أنا بقول لمن أنتم مني قيمة olóòwò yà kárí àná ẹ̀sẹ̀ náà nana wẹ̀ pàdé sóòrà tó na nana wẹ̀ na omori yìí na òkú omori na yà ayé na yà hakama bi onwani iman ana omori bɛ na bɛ sɔɔ na dɔɔ dɔɔ na maa yɛ na dɔɔ ana na yɛ omori na dɔɔ yɛ na omori na ما لهم إذا قيل لهم أنفروا في سبيل الله سيقولون إلى الأرض ماذا؟ سمعتونني هرمتونني إذا قيل لكم انفروا في سبيل الله استاقلتم إلى الأرض إلي جماعة كامكاي ويتوى نزيل كل نزيل كتوبة بوبولي فأقلتم إلى الأرض دو ووضع كتيش بابا بامي دو ووضع كو إنورا نايري nini. Yes, tunyane literally mama zete na ababa ne so. na bil hayati dunya min al akhirah. Enwo e hono nan, enwo me e hono Ono be na onini na فما منع الحياة الدنيا في الآخرة إلا Omori ọkà fọ́mà mata ọ̀nàyà ti dùnìyà fìl ákìrátì. Ọkà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ ọ̀yà ọ̀bì ẹ̀wọ̀rọ̀ ẹ̀họ́ mọ́mà ìjà àkà ṣọ́pọ̀ ẹ̀wọ̀rọ̀ ìdẹ́nẹ́kù. a kẹ̀yẹ àwẹ̀wẹ̀wẹ̀ àkíkíkíà àmì mímí àmì. A ọ̀lẹ́. mọ́tòótó wuli. jẹ́bẹ̀ tàbí ó múlí àkàyà ní náà. hẹ́mù ọ̀sẹ̀rẹ̀ amatọ́ ìrà ihe ìnà onótó múlí mi hijira orí mẹ́kà na madina amatọ́ ìrà ihe ìnà. ọ̀yà ẹ̀yìn náà jẹ́ ní hijira ẹ̀nà ọ̀tí mọ́. Four four hundred hundred thirty-nine. thirty-nine years bí a bá minus nine years wọ́n na ẹ̀dí kan tọ́ èdè ìráyìn nínú ọmọ ọmọ tó mú nínú mẹ́tìnà ẹ̀ ọkùnrin ẹ̀ ọ̀pọ̀ wọn kọ̀ four hundred and thirty years a máa pẹ̀lẹ́ pọ̀ náà. ama yɛrɛ fɔ mɛmɛ ɔmɔ mɛ ɛnɛ kata ikoko kyɛ nini debi mɛ nini ɔsi mɛ ɔmɔ kata ɛtɔ katɛw ɔmɔ n'ɔrɛ mo mɛ ɛnɛ kata ɔyɛ aha gani gani ɔmɔ n'ɔmɔ mɛ ɛnɛ ata yɛ iru adaba yi wuwu ɔlɔdi yi ba beki ọbẹrẹ mẹba anyara ọnu ntu mu riri ẹtẹ maka ọrọ ọnu ọrẹ fati maka amanye fati maka ọbẹrẹ mẹba anyara anabai muhammad sallallahu alaihi wa sallam ọdidi ni yima ọyí kọnsọlidéètì ètò ìjọba islam ìdíkọ mọ ọmúlẹ́rà sákẹ́bẹ̀ẹ́ báyọ̀ to a great extent inú mọ̀ ọ́ ọ̀rọ̀ sákẹ́bẹ̀ẹ́ báyọ̀ gọdọ̀jì báyìí báyìí.

anyi roman empire anyi persian empire dẹ́nu pẹ̀pẹ́ tó ń tó wọlé nǹkan yìí inú kẹtẹ hẹ amago ẹ̀ báyìí níjọ náà ọmú kẹtẹ ìkònyẹ́rà amáyí roman empire ayẹ kàyé ẹwà àkwébi rẹ kógo èyí tẹ yẹn wọ ọyẹ kó rẹ kú ní tó àbíbí islam wà àyẹ sọmọ náà wà. إلا ما نبع محمد صلى الله عليه وسلم أمي ميما بيتي نمرة كون don ya kuna kwano wote lead re kono ona wa commander in chief re kono no zire kono onto muri aba no zire to Ọ ma ho wa kaya sa be mi kai uzo ni abi yo e ama nso mo di jẹnyi a kuru mebi a ati ka obi ne ho na ayɛ adi ni do ɛ na ka pɛtɛ o agbo ka nna nso mo de wɔtɔ kaka nna ma na ha bo hidaatu hodaatu ɛbɛ kɔ ɛko ɛdi ɛwɔ kɔ ɔbi ɛ na ɛwɔ na ti ka ba ọlọ́run kẹta wù náà ọ̀nyọ́ ọ̀nyọ́ bá wù náà ọ̀hún fínísà wà kẹta wù náà dé àwọn ọ̀nyọ́ bá wù náà mọ́nà náà máa ń mẹ́ta yẹn kẹ́lẹ́ tẹ́ ọkọ̀ kakọ́. bọ́lá wọn sílíkà yìí eré pọ́ìnàpù ó anyi kàyí sí kírísítẹ̀mù ayé náà anyi ewéré ewéré plan sa i mean ètà ọ̀tẹ̀ yọmíyà ètà ọ̀tẹ̀ yọmíyà mọ́nà wọ́sẹ̀dá ọ̀nà wọn kọ́ dọ̀tẹ̀ yìí dọ́tọ̀ wọ́n yẹ ọ̀nà yẹn nìkan yẹ mùnáfìkì ẹni hìnnìrà gbà. ọmọ ẹ̀kọ́ tó mọ̀tọ̀ sọ́lá ọmọ wa ọmọ náà bá lójú rẹ̀ kú ọmọ àwọn àti zoo hero ti mẹ́nà pọ́s dọ́kítà bọ́ọ̀ ti mẹ́ra hó àbọ̀dà pìtì dọ́kú ẹ̀kí mẹ́ra hó administration náà ní secrecy à lọ́tọ̀ tó mọ̀ nínú administration náà ní secrecy ẹ̀ ẹ̀ náà ní bọ́ọ̀ wọn ẹgbẹ́ yìí bọ̀ ní yàtọ̀ ìrẹ̀ yàtọ̀ àtẹ̀ tó kìí tó mìíràn ọ̀sọ́ mìíràn ẹ̀mọ́ ni. àwọn yìí lè kọ́nà nìyẹ ohun tó mìíràn bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rọ̀rọ̀ bẹ́ẹ̀ káyọ̀ rọ̀rọ̀ ìrẹ̀kọ́ ní àmà ọ̀rẹ́ ilé àmà àpọ̀ ọ̀rẹ́ sẹ́fẹ̀ ọ̀bìkà ẹtí tẹ̀bù kan lọ àbẹ̀tí rò wọn lé ànínà nù.

bẹ́ẹ̀ báyìí náà ha yìí ẹ̀nà ẹ̀kọ́ ìwà máa ha ẹ̀tẹ̀ẹ̀tẹ̀. Nkú mu sọlọ́ lọ́rẹ̀ sọlọ́ mi. Dọ́mọ̀ ní ráàlì tó kọ́ mọ́ wọ́ta ọ̀nà àbọ̀bìbí rẹ̀ pọ̀ nọ. Òbí ẹ̀nàmá ìwọ̀ níbi àmì ìsọ̀kọ̀ náà ẹ̀ kọ́ ha ní òkú òmùrí ní ọ̀rọ̀ Islam ọ̀nà mẹ́ta rẹ̀ wá ẹnu pọ̀ nyàrá. Ọ̀nà kúkú ìmẹ̀ta sákàsákà rẹ̀ wá ọmọ bọ̀ yà fẹ́ bẹ́ẹ̀ kẹfẹ́ ẹ̀ yà dá yìí lọ́nà mẹ́kọ́rọ́. ẹ̀ẹ́ wọ́n tó mọ̀ ní mi nyìmá defensive war ọ̀ ní nà. bó defend máa kó o ní ìjọ lọ́ọ̀rẹ́ mi defend bẹ́ẹ̀ defend ẹ̀ wá ní. ìjẹ́ ìdẹ́wò náà ń kó o tọ̀ lọ́ọ̀rẹ́ fún mi náà pààkì ọkùnjẹ̀ ìwà. ọ̀hún ló ń bọ̀ bí kẹ́yà mẹ̀tọ́ ìrọ̀.

ɔyɛ ɛni sari a kakɔrɛ koe ne kora na islam mana kɔ akpɛ dɔw ka tɔn ne bi yɛrɛ iye lɔtɔ tobiri dɔw b'a muhammad sallallahu alaihi wa sallam bɛ nyi ma daa ya saa de nini o ko mo ni nini ɛnyɛ na yɛ gɔrɛ tɛ daa tutu yiwa ọ̀rọ̀rọ̀ bí mẹ́rẹ̀ ọ̀rọ̀rọ̀ bí ó ti rẹ̀ ọ̀rọ̀rọ̀ bẹ́ inú ìtẹ̀yẹwó ìnòdú rẹ̀ kó ẹ̀wọ́n náà ẹ̀nẹ́ náà mo rí rọ̀ yìí lọ́rọ̀ bá yẹn ní dókítà mo rí rà ọ̀hún wa ara rẹ̀ bẹ́ẹ̀ wà kú òdu ẹ̀hún káyé ẹ̀nẹ́ náà wọ́n mọ̀ sí ẹ anáwó rẹ̀ kó àmọ́ ọ̀yìn sáà wọn náà kọ̀ fún rẹ̀ kó náà ẹ̀nẹ́ náà wọ́n mọ̀ bá yẹn èmi tó jẹ́ mi omi tó lè lọ́rọ̀ lọ́rọ̀ rẹ̀ kó. iná sọ̀rọ̀ máa máa asaade ni ni fomori ni ni dɔw ni tontomori yi o dɔw yɛrɛ b'a kaarɛ a b'a dɔn mɛ ɛsi gbɔmɔ nyɛ dɛ bayo ntomori ka kuma dɛ kɔrɔ abubakar bama sɛ abɔ mɛ ɔmɛ ɔmɛ nye nyɔ awɔ mɛ sɔ bayo ntomori yi dɔw ntomori yi o se ka ye feere sun wɔ tɛtɛ ogbonu maa nu kura. suna wata taya an ne yau lọ́kàrí àbùkáìtìláhùn lọ́hùn rọ́sùlá ọmọ ọ̀nà bó múrí ọ̀rọ̀ ń tàbí ẹ̀wà omúrí yóò gúnra nínú kíjẹ́ rẹ̀ ìmẹ́nà ń bẹ̀kẹ́ rẹ̀ náà na mẹ́ka yìí wà á ya ɛmɔkɛ wɔn mɛlɛ ɔmɔ nipa bɔdɛ mara baa soma yɛ ɔka bɔ bɔdɔ no lɔbɔ tó wuli ni sɛyina ɔkuman rɔdi ɔlɔwɔ ano ìjọ ni bɛ laila ilala muhammadu rasulillah sallallahu alaihi wa sallam dàbɔ ɔni musu wɔ ban dɔlɛ bɔ bɔ ban mi. ìjọba bẹ́ẹ̀ kí sẹ́ wọ́n mi tójú ọ̀ ẹ̀nà náà lójú rẹ̀ pọ́nmá mímí ẹ̀tẹ́ ẹ̀tẹ́ yóò dẹ̀ ẹ̀hún ẹ̀tẹ́ àkàkà yóò dẹ̀ ẹ̀hún ten thousand soldiers sẹ́yìn náà fún ọ̀nà nyára ọ̀pọ̀ sẹ́nẹ̀ ní ìṣọ́ fún ọ̀pọ̀ sẹ́yìn náà fún ọ̀pọ̀ ìṣọ́ fún ọ̀pọ̀ amadu kò ń tó wọn tẹ̀lé wọn sọ ọ̀kàkà yìí. ما ضر عثمان بن عفان ما فعل بعد اليوم ọkì sí ìfọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọmọ ọmọ ọkùnrin ọkùnrin ọmọ ọmọ wọn lọ ọkùnrin ọmọ ẹgbẹ́ ọmọ ìṣe ọkùnrin ọkùnrin ọmọ ọmọ tó wà náà ọmọ ọmọ tó wọ́n ti náà ọ̀nà ọ̀pọ̀ yẹn kẹ́yìn ẹ̀yìn sọ́kọ̀ ọmọ ẹ̀dọ́ ọ̀pá jíde mú ní islam ẹ̀yìn ọ̀yìn sẹ́sùn mẹ́ amẹ́yẹ ọ̀ṣọ́kù ní islam.

ilé rẹ̀ pọ̀ náà ọ̀nyẹ̀ náà ẹ̀mí ni a máa tó ọ̀fọ̀ pàmò osùtúgbò nàmbà ọ̀nà dọ̀tọ̀bà yẹn tó àbá osùtúgbò nàmbà ọ̀tọ̀bà yẹn tó ọmọ yìí sílùbà yọ̀n tọ̀mẹ̀rẹ̀ pọ̀ ìtọ́bẹ̀ yọ̀n bọ́ọ̀bà kó dẹ̀tẹ̀ kẹsìmọ́ ilé rẹ̀ pọ̀ náà lọ́sọ̀ tó ọmọ yìí. Dọ́kítà Muhammad Sallallahu Alaihi Wasallam lọ́kọ̀ àbí sẹ́mẹ́nà àná dɔkpɔ dono sie ni bɛ ha bi tonto wuli a kama se yɛn no ne o bɛ yi akokɔ alusa yɛn na nipa seeri kawa anke mɛ kaka bɔ ɛ akokɔ yɛ ho ne ayɛ mo dɔɔ ɛrɛ yɛ tabu kɔnɔ ɛrɛ kum tabu kɔnɔ ɔno muri akari òjòjì ẹ̀mí àhàrọ̀ ní tó ń tó mórí yìí kọ̀ṣẹ́ ni bá ẹ̀wọ́ kọ́nà tó mórí yẹn wọ́n wọ́n yìí lórí ọ̀hún èyí olórí sá ìkẹtọ́ a lọ́dọ̀ ọ̀hún èyí ẹ̀mí ló ń tó mórí yìí ọ̀hún sísá ìkọ̀tọ́ a tó tó mórí kẹ́kọ̀ọ́ ẹ̀wọ́ ọmọ yẹn wọ́n mẹ́rin ẹ̀mẹ́mẹ́rin amábẹ́fẹ́ a dẹ́gbàrẹ́ máa yẹ daba ɛbɔ awuri ni ni ɛmu ama ne kɔmori ɔka yi sɔti ka bɔlɔ nɔnya ya ka yi wala ala ladina idama atawo ka ɛbita mila hum kuntala ajidu ma amilu kuma alayi tawallaw wa ayunuhum tafidu min adamu ya hasana ala yajidu ma yunfikun ɔmori ka ɛrɛ nyamika yɛn nene bi ti tó bɔtɔlɔ la sallam ka wɔhyɛ ne nsa bokawaka menyi sɔre too ne menya ɔsoo no no tawallahu wa ayunuhum tafidu min addam yahazana alla yajidu ma yunfiqun e de baako de yɛagyore jusa yɛdu kae ɛne nyɛ kɛhɛ na borɔkɛ na si no dirɛ kɔ no maa Lọ́tọ̀ tó wọlé ní. Ẹ̀rọ yẹn yẹn lọ ní Islam. Ayọ̀ lè di kọ́mọ́ nyẹ oyi nuzi rẹ kú àgbo omori yìí ebi sẹbi ẹkọ nẹ iyẹwo ọnyẹ kẹhẹmbà anamori nìfà ebi sẹbi ẹkọ akọsí rẹ kàwé ebi sẹbi ẹkọ náà rẹ yàtọ ọmọ akọsí sàn àná ní òsì yẹn nìyẹn ọmọ náà mẹka ẹ lòdù lọ àjò yìí ẹ ẹ wọn ni ìrẹkọ ọlọ́yẹ̀kọ lùlù sàn tó bá gbọ́ omori yìí. lọ́tí ọ̀tọ́ mú nínú ọmọ yìí màmá tẹ́ẹ̀rẹ̀ náà ilé yìí lónìí wáyà ọ̀ka múlẹ̀ wáyà báyìí múlẹ̀ wáyà báyìí dẹ́nẹ̀ dẹ́nẹ̀ bàrẹ̀ mà tọ́síkà máa ń lẹ́yìn sọ́n àbọ̀ mẹ́rẹ́ wá yín mo náà fi kí nìní ẹni bí tó ń tọ́ mọ́rí yìí. bẹ́ẹ̀ aṣọ́ mú rí iye kú yọ̀ọ́ka yìí. لو استطعنا لخرجنا معكم والله يعلم انهم لكاذبون كونتم انا مصاصر انا المنيم كتمر انا المنيم كتمر انا المنيم كتمر وكتمر بين ان انا اساس وانتم مرينا omori kai oniri chezi omori mini chezi ne do mori kaka oniri che ene ne zine e wonto omori munafike ne nan de bare ma de ya me kaya ba kumi de ya kaya ba ka ina ga de ma mo ko mu de ko mi ona ma mo ko da ho so na me ne tebe nya me se na ala me se me de bi na ko mo wa para hu umri kai de ya ka ka wa qalu la tamfiru fil ard قل نار جهنم أشد lọ́kànú yẹ̀kọ̀hún omori kẹ̀nà káyà fún àwọn ọkà látọ̀sí rúfin har asúnàzí rẹ̀ kún nìní iná ìgbà ń gányọ̀ náà omori kàyè kún lẹ́rù jẹ́ ànámà ṣẹ́bù har káyà wọ̀ká ìrí jẹ́ ànámà ọmọ kẹtẹ húnà ẹsẹ̀ wọlé ní kìnnì ìzú èyí àbọ̀ lọ́kànú yẹ̀kọ̀hún ìrì ìròyìn wọ ọmọ náà ní o. wọ́n tó rí yàrá wọn náà ìrìkejì yẹ kú ana kubu yɛn tó omori yi hɔn ɛne ne thirty thousand soldiers akaaka ne ozuhuri ɛwo akaaka yɛ ozu ɛwo yɛ ne ne zama ama asu zama asu manta akɔrɔ ɛko ɛna na turu manta wɔn a ama ba yɛrɛ su manta dɛ ɛkɔrɔ ɛko yɛn na ba muhammadu sallallahu alaihi sallam yɛrɛ akɔ akɔ dɔkta flakia abubakar le sise kɔrɔ dama kɔnɔ bee kɔnɔ ɔsɛ flakia rɛ kɔnɔ tu wɔ ama ɛn tó mori ayi ama ba abubakar yɛ kó wɔ sisi flakia n'o tu wɔ bɛɛ y'a mɔ ɛtaare ni lewu desert ɛnya bi enyi lewu bɛɛ y'a mɔ bɛɛ y'a sɔ sɛ ni lewu pooro bɛɛ ŋɔ zaa hee tabuk ini boundaries boundary ọ̀ ẹtìlábáwa àtẹtìró lọ́pọ̀ ìtòrò rí ọmọ wọn yìí mẹ́wọ́n wọn sí tabuk kọ́bẹ̀ rí dòdò ìta kan ní sójà roman empire ẹnu náà ó rẹwà sẹ́lẹ̀ èsùpè. a àmì ewu e. ẹ ebe bá wọn ẹ bá bá wọn kẹlẹ roman empire ọrụ penetrate ọrụ in the roman empire amadi ẹ̀kẹ́ kó lágbá rẹ̀ mi àmì ẹ̀ nẹ́sì ẹ̀lẹ́jì àti ilé roman empire rome ní ẹnẹ yà kọ̀ntró lẹ́nu ẹnẹ yà kọ́dà àyẹ̀wá ẹnẹ nìrí àmẹ́ ẹnẹ àtọ́kọ̀ ẹ̀kùnrin èyí yẹn kárí wọ̀ ẹnẹ kùnrin ní ìlú yàrá lọ́tọ̀ tó wòlé yìí lọ́tọ̀ wòlé yìí lọ́jẹ́ inú hòdú dọ́nà mi inú báńkì ọ̀nà. boy is off for 20 days okwu ogu ọsọ mụ ya ezi wa tẹgbọ ẹ náà lójú ẹ̀ kápá alámúṣe ti tọ́ ni. lọ́sàá bẹ́ẹ̀ ni ìrẹ́ntọ́mi dẹ́ ẹ̀ ẹ̀nà náà yìí ní boundaries ẹ̀kùnrẹ̀kùnrẹ̀ ewé ìwé ẹ̀mà bọ̀ ibi ṣe tízọ̀ ààyè àtọwọ́ wa ọ̀gá mẹ́sìn ní náà ahịa yohana rụba yohana rụba bẹ́ẹ̀ kọ́ náà gbọ́ gọ́vọ̀nà ọmọ bíi wáálì àrẹ́sì gọ́vọ̀nà wáálì àkàrọ̀ wáálì ni gọ́vọ̀nà ìní làbà àbíkọ mọ́rọ́ ìlú kàkẹ́ hákì lọ́tọ̀ tó múlẹ̀ yìí lọ́tọ̀ mọ́ sọ̀lọ́sọ́lá lọ́tù ni tu òhìnà ọ̀nà lọ́tù ni tu gọ́vọ̀nà náà lọ́tọ̀ múlẹ̀ àkáyọ̀ká ọ̀nyí ní sẹ́ẹ̀bá ọ̀nyí ní sẹ́ẹ̀bá ìrẹ̀lẹ̀ ni yóò tó mo ní èsì kẹtọ yẹn lọ ẹ bá wà wọn ẹhẹ ebi dẹ ní ebi dẹ ní ẹkọrẹkọrẹ ní ẹnìmọ náà báyìí wọ ebi pa ọ náà nìyẹn lọ́tọ́ mo ní kọ́ máa sísè ẹ̀rọ ayọ ọ̀yìn kò nyára ebi kọ̀ sẹ̀ ẹ̀bẹ̀ yọ ní ẹ̀ bàbá ọmọ yẹn rẹ kú. Bọ́tù tó mu ẹni ká yẹ ọ̀sẹ̀ dẹ̀ ɛwɔ hɔ no ɛrɛkɔ ama adwo deɛ ne nyɛma ade sɛdɛ ɔno dɛ ɔkɔ mɔri nyɛ ɔde sɛdɛ ɔno ɔkɔ mɔri ɛbi gye ɔde islam kɛm ɔsɛdɛ hero no ɔno ɔde ɔde sɛdɛ ɔsɛdɛ gyoli kɔ no ɛpɛ jizia saa jizia ɔmo ɔde tax ama ɔno ɔde islam ɔkɔ mɔri ɔyɛ ba ɔsɛdɛ ɔsɛdɛ islam ɔno asɛdɛ nika mɛkɔ mɔra asɛdɛ ɔgbɔ ama na ní ilé amúyà lóńtó mú ní òwò ọdọ òwe yìí bẹ́ẹ̀ kí ilé ọdẹ mọ̀ bìkẹ́ yìí jíjí ọmọ bá fẹ́ bẹ́ẹ̀ kéyìí ọmọ bá fẹ́ bẹ́ẹ̀ ìrà ìrà yẹ three hundred dinar one thousand dinar yẹn náà dín ní ọyà yìí kọ́ ọ̀dí zambia ní nigerian money forty million kó forty million àwọn ìwé náà. because ìjẹ́ ìkìlọ́mù islam wèé yí wọ́n báyìí náà dín díà ransom ní èpè ọ̀nà one thousand dinar ẹ̀ ní fifty million and ten pots ọ̀bù fifty million náà wèé yí wọ́n bọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní kó sí mọ́ ìyẹn ìlú mo rí ọ̀bá yà wèé yí wèé wèé fifty million naira yàgbọ́n. lọ́tún tó mú mi. àwọn ọmọ yẹn ló wà lá ọdún islam kàlẹ́ ṣe òkú èrè abáwọn náà. abáwọn náà. àmọ́ ẹ̀rẹ̀ ìkì ìkò ọ̀rọ̀ àṣọ́tọ̀ náà mú kọ̀rọ̀ ìjọba islam àṣẹ mú kọ̀rọ̀ lọ́tún tó mú mi. wọ́n mọ̀ wọ́n yí kàkà yìí wọ́n máa ń kò tí lámàdúró wọ́n máa ń fọ́tọ́ níjà ọ̀nà àríwá nídìí سلطانا فلا يسرق في القتل إنه كان منصورا قتل مظلوما أنا أوضني جزيهنا فقد جعلنا لوليه سلطانا يرى سكتا يظن أبو ربا قالوا كتا أبو أبو baka ọmọ ọjẹ ibe hu ne dẹnyin àti kuoma àánẹ yọ ọsọlọ ọkọ kẹtọ náà mórí àwọ fọlá yìí kúrẹ tẹlifọ àtọmà mẹnẹmẹrẹ jòlítọì jòlóyè wọọrọ hu ní àbámà náà jòlóyè náà ni ìjọba ọba mi tọ náà ọba náà náà wọ bàbá rẹ wọ sẹyìn ọrọ alikali àtọdọmọ rẹ mọ́tò tó rí one thousand dinar ọdún fifty million three hundred dinar ọyọ ọdún bí àbọ̀ ẹ three hundred dinar one thousand dinar wọ́n wọ́n three hundred. Sixteen point no. Sixteen. Around sixteen point sixteen. àwọn sixteen million. yèka yẹ ẹwọ fi ètò yìí yẹ lẹ́nu àti ìdá irú tó ń bọ ní ìdíjọ. about sixteen million every year. iṣẹ́ ìgbàsẹ̀ wọn kọ́ náà. spọ́tù tó ń bọ̀ ní yìí. ló ń tó ń bọ̀ ní ìnáwó wa. abẹ́kọ̀ọ́ ẹ̀kọ́rọ́ náà mọ́ anáwọ̀ ẹ̀kárìzọ̀ ẹ̀yẹ́ náà di islam lọ́dọ̀ islam ẹ̀yẹ́ náà kò lè stu jizia ẹ̀kẹ́ yìí lèyí lọ́dọ̀ kò lè stu jizia bẹ́ẹ̀ kí ẹ̀kọ́rọ̀ nyára ọ̀pọ̀ tó wọlé yìí orí ètò yìí ló jẹ̀bọ̀ ọ̀sẹ̀n ẹ̀ẹ́dẹ̀kẹ̀mọ́ ọ̀sẹ̀n àrẹ́ ọ̀ ló jẹ̀bọ̀ ẹ̀ẹ́

don to muri dokwa dokwa muri amawa dokwa bare ma na madina dokwa dokwa muri amawa ta ta tawa dokwa bare ma na madina ami ta ta tawa minus 500 dokwa bi 20 29500 and 500 enough on about to take na bitu jabi بقيادة خالد بن الوليد صلاة تزري إذا خالد بن متوى صلاة تزري الناس مبا الناس مياه الناس مساي الناس مبا الناس مياه أما كخالد بن الوليد دور اللي war technique I mean دور اللي ọmọ mẹmẹrẹ e ya na ẹnu àkàbọ kúrẹ tiwa ẹnu èrò kẹyà ẹrọ tó múlẹ yà fi nílẹ kwan bàrẹ ma apapa yẹn an ya na bí kàrẹ hàlù bí wọlé jìnnà òmùdó ọsẹ pẹ kó rẹ rẹ kọ ọtọ ọsẹ ọsẹ mẹrin na bí wọn sanwó ọdẹni wọn sọ dẹ dẹ dẹ acknowledge and dẹ recognize agùnkì historia sẹni ni. ɛne kuro yi hɔ ne ɛne eh, e e na ɔde historians no ɛna ɛwɔ ne ne bɛne ne hihɔ no wɔde ta yi sei yɛ ɔ ɛde general atik mashal tit mashal ɛyɛ hɔ ɛka yi ɛnyɛ ɔmo no sɛ ɛhoro a ɛna abɔ koro ɛkɔ ɔre hero ɛna nyere sɛ ɛna asɔre ɛkɔ dɔ ɔre ɛkɔ ɔnti kɔn bi ne láti ọ̀tọ́ orí mi òun náà ní bọ́bọ̀ rẹ̀ gọ̀ní mọ́mọ́ ní ọwọ́ rọ̀ amabi ẹ amabi ìdẹ́ba atẹ́mẹ ọ̀ní ní hundred amabi rankumi dọ̀nìní ní two thousand anyisa ìdírẹ̀. arúrẹ pọ́ọ̀lì obi èémọ́ pàbá ọba bá sẹ́tọ̀ ẹ̀rọ àtẹnu àpò ọba rẹ̀ màkì bulletproof èyí sì èsì ìjọ dírò ọmọ ọmọ ọmọ rẹ̀ hù rọ bọ́ọ̀lì ní four hundred òyìn náà ní ọmọ ọ̀rẹ́ ni vakabọ̀wọ̀ ọmọ ọ̀rẹ́ bọ́ọ̀kù wa ní màtí nà ní tòótọ́ mọ̀ ìṣọ̀lọ́sọ̀lọ́ lọ́tún tó mú yìí. dọ́tún ọmọ sọlọ sọlá dọ́tún islam yẹ ọ ní ẹ̀rọ ọdún islam èrò lóbi islam ọ̀nà tì. àlùkòmọ̀ yẹ àzíkàkọ́ ọ̀nyàpṣọ̀n ọ̀nyàpṣọ̀n ọ̀nyàpṣọ̀n ní èké ìrè yìí lọ́ọ̀dún islam ẹ̀wọ́ pọ́nmọ́ ẹ̀ máa bá gé ètò dàsíkè ìrìyàn ọba ìjọba islam lọ́tọ̀ tó mọ̀ nínú ọlọ́mọdé rẹ̀ sọ́kẹ́ rẹ̀ báyọ̀ tó mọ̀ rí orí rẹ̀ pọ̀ náà ìjọ tó mọ̀ rí ìbọn wọn màdínà jọba wọn ehíyọ ẹni mo náà fi kí amájẹtì rẹ̀ máa tẹ̀lé rẹ̀ bá nọ dáwọ̀ ẹ̀hún wo ẹ̀hún àbúkà yẹn náà ọ̀kà ẹ̀wà ká ayẹyẹyẹ roman empire náà sẹ́wọ̀n ní náà máa ẹ̀ẹ́ ẹ̀ẹ́ bá bọ́ bá bẹ̀ Eh, ina kura bɔbɔrɔ bɔnɔ na ana ma nno lan yɛrɛ yɛ eh, mɛma ɛɛ eh, ma ma bɛ wɔre an tó mu bɛ wɔre. lọ́tọ̀ tó mu. ọmọ yẹn yẹn ma mi di ma ne yɛrɛ ma a na ɛka ama bɛ kiri ɛdɛ ma ni yɛn tó mu yi bɛ sɔn ma yɛ bɛ mi sɔn ma yɛ. don tó ọmọ sọlọ wọn sọlọ mu dọkà záwọ ọha asekugbe wọn mẹ polo danyi kò mórí omi tí o yẹ tẹ ká ọlọ́dọ̀ àbí ihu nìrẹ̀ yìí wá ẹnna ẹ̀tọ́ náà ká àbá náà wọ́n ti malik màrọ́rọ́ náà wọ́n ti rabi ọ̀rẹ̀ hilal mìrọ́rọ́ na wọ́n ti rabi ọ̀rẹ̀ hilal na wọ́n ti ọmọ yìí ẹnna ẹnna ẹgbẹ́ ẹ̀rọ dórí ni ó ɛna ɛsoma yɛ ɛna enyie ogye yie yɛ bàbá wa wà mɛ kó yɛ baara yɛ wò ɛkó fifty days ɛkó yɛ wɛɛ wò ɔzɛ ɛhe dɔwɔli bi tso yɛ pɛtɛ ɛna ogye yie wọn lè lè wa abẹ́fẹ̀ni di àìsí táwọn akókò àná iye ìtọ́ ayà ni yà gẹ́rẹ́ sẹ́wọ́n ní outcome nàtẹ́ ìgbẹ́fẹ̀ tàbọ̀kà síre sí hóun náà ọ̀dìkà yìí iná ní pàṣẹ rẹ̀ àwọn ilé ohun múnáfìkì mẹ́rin déètì déètì ẹ̀ tán náà mi ama sọmáyà ẹ̀mẹ̀ jẹ́ bàbá wà wà mẹ́kọ́ ẹ̀bá rẹ̀ wọ́n náà ló mú ní kí o ṣe kọ́ náà bí ihun rẹ̀ yìí wà lọ́kùnrin tó wù tomori ayamete zon tomori turashan umma mere sun ọrọ ìtọ́sá ẹ̀kọ́ ọmọkùnrin kọ̀ọ̀kan ìjọba àpòrẹ́kọ́nà ń ta dayamete báni turashan ẹ̀kọ́ náà sì bá kọ̀tọ́ ọ̀rẹ́ turashan nínú ẹ̀rẹ́ ká ẹ̀rà bí islam ọ̀nà mùsùlùmí ni ọmọrẹ́ di ọ̀dẹ́rẹ́ mẹ́rẹ́ kó olóńtòmùrí kò ilẹ̀ sọlọ́wọ́ tọrọ bíi wọ́sẹ̀ láwọn àlẹ́ yìí. nira kɔnɔ ndoli tɔ siri ɔ ɛnɛ ne ake munafiki yare ago kɛbɛ pa katamu bɛ wa nyɔnwura yi munafiki mɔtɔ katamu a yi munafiki edu bi ba bɛ hinɛ wɔn bi a yi nɛrɛ mu bi a bɛ yi nɛrɛ wɔn mo bi a mɔ fata kama kama lɔ bi ɛdari mɔminina ala ma antum alayhi hatta yamiza alkhabisa min atayiri. وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء وهم أقلون يوم الله يتكلم بأي من ورم أتنا أقول ثم نقوم بلي ورم لكم بكنا أنا لم أرسل بأي هذا من ورم أمريكا إذا لم أتنا مرة يتا أنا جفت كتا كتا يتا لأنه كتا obi ɛnana ma ne dɔte ɛnana ọ na ɔna ɔtɔ akɔ daada yi ba tuntun mu na ba mahama sallasalam na kura kɔ nɔ dɔbɔli ba mɛ ka ìjọba rẹ ìjọba hẹ nílẹ rẹ ka a ìdí rẹ tu abẹ kura abẹ maka islam. dẹ́ẹ̀ rẹ̀ sinna sí dẹ́ẹ̀ rẹ̀ yín sáà yín di ali amina ayin sáà yín allies dẹ́ẹ̀ dúdú bí allies ẹ̀wò dẹ́ẹ̀ dúdú wọ́n tẹ̀ wọ́n àdá dẹ́wọ̀n yín wọ́n ọ̀dẹ́ ẹ̀wò dọ́ọ̀ dọ́ọ̀ bá tún delegate ní tontó ọmọ yín sọlọ́wọ́n bíi wasalaamu ayé kọ́ra náà yẹ tọ́ ẹ̀. ẹ̀kẹ́ pamahi sàkí ẹ̀yẹ zọ anyọ mẹtẹrẹ mọ ní ntọ́ mọ́rí sí bísí ìjà mi orí bísí ìjà mi ká àpèjì rẹ kó kára kọ̀ra náà wọ́n yí kó ntọ́ mọ́rí òwúrọ̀ lè wá. anyọ bá mi dẹ́n ní amáhe ọrùa amábísí masoud ọmọ ní yìí ọmọ mi ɔne tere yi gazot tabuk ireku tabuk ɔmɛmɛ na ire yi mɛmɛ ya na ɔbɔ hyɛ wɔn bi tuntum mu lodi islam imadina lori ka yɔn tom ko ntom ro sori ɔna ko koto islam ɔna ɔna ɛte tɔɔye na ɔna ɔgana ɛte islam ìrẹ̀yàdọ́ bà ní varima náà wọ́n ti tọ́ it dá koto islam ẹ̀ wá mi tọ́ntẹ́kí lọ́dọ̀ mi jẹ́ mi ní ọ̀yà ni dẹ́sẹ̀ àtẹ̀wọ̀ ọ́n bẹ́ẹ̀ sọ yìí kẹ́mi tọ́ yìí fẹ́nẹ̀ ẹnẹ́rẹ́ ìkóntó mórí rẹ̀ pààyàn náà ni inú mọ̀ ló ń tó sọ̀lọ̀sọ̀lọ̀ ní ìsìn yìí maka ó ń tó mórí màmá mma kò ní ní sọ̀gbọ́n bọ́ wọn mọ́ bẹ́ẹ̀ ní tó ti di kẹ́ẹ̀dì yẹn rì kò ní sọ̀gbọ́n bọ́ wọn mọ́ dọ̀lì dẹ́n ní káyé ẹ̀sìn yìí má yàyọ ni ẹ̀sìn sọ̀pọ̀tì yọ ni bọ́ọ̀ má kú tó mórí yìí. ìyá mi tọ́ ìfúnayẹ ká ìfẹ́ ni mẹ́ẹ̀ ọdún mẹ́kẹ̀ẹ́nẹ̀ ẹni tẹ́hẹ̀tẹ́ ìjẹ́kẹ̀ẹ́nẹ̀ ìjẹ́nẹ̀ tukà bẹ́kọ̀ọ́ lákàrẹ̀ ní ẹ̀rà di islam ẹ̀rà ẹ̀dì e islam èsù ti jizia èsù tẹ́kẹ̀ ìrẹ̀ yóò tọ́ mọ́rí bẹ́ẹ̀ tún ní tó ń tọ́ mọ́rí sọlọ́lọ́rọ̀ alẹ́ wasallam kàní sulu ànyọ́ ìtìyìn náà kan ní tó mọ́rí kẹ́rẹ́ ìtìyìn náà ẹ̀kẹ́ ní àdí islam àmọ́ ìdí islam ẹni náà bá àwọn ẹni ẹ̀yìn dò sẹ́rídò náà sẹ́rídò ẹ̀kọ́ tó mọ̀ yìí ọ̀pàm yìí tẹ́mi ní ọ̀sísàlà kò rí yẹn ni ọ̀sísàlà ẹ̀kọ́ ṣókò rí yẹn ọmọ ìsàlẹ̀ ẹ̀kọ́ ìsàlẹ̀ ẹ̀kọ́ kò rí yẹn náà bọ̀ bọ́ọ̀ máa bọ̀ ọ̀yẹ́ mi nà náà yẹ títọ́ ìfẹ́ máa hí laata. orí ẹ̀ mọ́mọ́ ẹ̀ lọ ama ẹ̀ tọ́tọ́ ọ̀nà àbọ̀ ama bá muhammad sallallahu alaihi wa sallam awọ ká báyìí orí ẹ̀ yìí yẹ mọ́mọ́ yẹn sẹ́rẹ̀ ẹ kọ́ wà ká ìjọ́ntò mo yí yóò kiri wà wọ́ bẹ́ẹ̀ kì í tẹ́ yóò tó mo yí débi islam èyẹ àná àdóńtò ọmọdé dọ́tò jàmá sọ àfọ wa ka yìí orí ẹ̀ nọ náà abúlé ní pìtẹ́ náà ẹ̀ tẹ́tọ́ yìí anagara abọ́nà hẹ́ àtẹnẹ́ ayé aláàtà wọ amájàká wọ lọ́tún tó wọlé yìí. dídọ́lì gé tọ́sá ìpanáhé báwọ̀ hanifa ọ̀nà mùsùlùmá hó ọ̀nà níbẹ̀.

yóò tó múri àmá ó tó múri ọ̀ṣọ́ ni mọ̀ bọ́ kó bá mi iná níbi ọ̀nà rí lọ́nà rẹ́bà nábì aná àgọ́ ọ̀rọ̀. lọ́dọ̀ tó múri. ló tó múri sí i kẹ́hìn sàárọ̀ kẹ́hìn sàárọ̀ dẹ́ni ní ìbàdàn náà àbẹ́ nínú ọ̀bẹ ẹ̀dọ́ ɛbu sɛlɛm ɔnɔ condition ɔnɔ ɔnɔ etu oku ka yi ɔntɔ omori ɔmɔ na nabi ɔnɔ ɔnɔ ɔbɔ ɔbɔ ɔnɔ siri nu tora tɔtɔ ntɔ omori tí yẹ sọlẹ tuma mẹni ɔmɔ ɛmɛ mɛ mɛ wɛ kura bá pàdé bá nabi dókè yẹ ní nìkú wa. ome claim nọbọ a ome kakọ nọ mari na ọ na-eyezi ya mana na ọrịa ka ma ebe ọrụ nini na nọ mbọ ọ na-etinye ma na ọhịa ike ije ọ ịsa akwụkwọ anekụran ike na eme amma ba na kanye isa a rai horobin ridda irakwa mako ina ne ẹ̀rọ islam bẹ́ẹ̀ bá ká mọ́ ara sọ́lá kó lè yẹn anigbe ọmọ rẹ gbogbo rẹ wọn rẹpọ rẹ wà nábì ara sọ́lá kó lè yẹn claim

wa chale ẹgbẹ́ omori anyi omori mi mẹ́mú ẹ̀yà abẹ́lẹ̀ omori ẹ̀nà wà wá sí ìjẹ́ tẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ìjẹ́ tẹ̀rẹ̀ ọ̀nà akíso ní eré àmì ní omori amen amen amen. nani yamma ni mme ama yamma dẹni rẹbẹn ebi madina ene ntɔmu sɔlɔ sinam ɔnyɛnbɔ ojuwe nini ina yi dɛnɛ bɛ ntɔmu dɛ kayi saa bɛ nika ye asaakum ahlul yemen ka anahumu saha ani ama nini ebi bɛ tu dɔfuma nke guhia nini bi ɛna yɛ wɔn ɛwɔ bɛ fima nke guhori wɔhum xiyaaron wɔhum xiyaaron man fal ar ntɔmu di ka ye ina zɔ ɛzama yiri si tie suɛ nini bi ani amani abisa zire zire izire ku islam ọrụ ụlọ ẹnu manahụrụ ti amani rẹ ini yẹ yọ anakure ku islam lè ire yi anakure ku abomori ire ire yi ọrụ ụlọ ẹnu manahụrụ ti amani rẹ ebi don de ko ọmọri yi yamma ọmọ ọmọ ndọri titẹ náà jẹ náà yamma yamma ọmọ ọmọ ndọri titẹ náà jẹ náà bá ti mọ̀ múlò ẹ̀rọ rẹ̀ múlò ẹ̀rọ rẹ̀ ó gbẹ̀rú ìdí èkó mo yí dù ha ó gbẹ̀rú ìdí èkó mo yí dù ha bí àkúrózó mo yí de kidi wa yɛ kpase mɛrɛ yi ɛ ma mɔri mɛkɛ amɛrɛ yɛ amɛrɛ ɔmɔ nisi mɛrɛ ɔmɔri mɛkɛ amɛrɛ yi do mɔri sa bɛhɛ do si tiyo ko mɔri nɔ wa ɛma bi roman empire ɛma persian empire don morihi don mɛki ɛnama mi islam ɛyɛ no edisi sɛn ne bɛ so atakɛti jɔ bi islam bi jɔ bi islam a mɔjɔ ba kora wa yɛrɛ so jeroman doko mori ni dɛ mi jɔ wa pɛ sɔn bɛ ɛyɛ so no ma bɔ agogo ɛka bɛ ɔmɔ yɛrɛ sɛ ɛyɛ no ɔmɔ roman empire ɔrɛ persian empire an kɛ mɛ nye america ina ati ɔrɛ russia. ewuka yi na mii maa dim na ba riba ama yi ntɔ nkɔ nsa ewu ɛbɔ kata lɔri tó yi du ha ha ya ọba ya آمين آمين دي بكوكوين هو يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضكم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا الضالين يا أيها الذين آمنوا أمري يا مدعو ما لكم يرنتونني إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم من الأرض إذا كان لك إخوات ونزيركنني النصر أو يقوى أو يقوى تهواني نوعصان إيه هجرة ọmọ mẹ́rin sì lórí ọ̀ nùfúrù dáadáa ìjọsọpọ̀ oníhu lọ́yà lọ́dọ̀ náà yóò kọ́kọ́ sá. sẹ́rẹ̀ aka nìkan yìí kwẹ́tẹ́ wà nínú rẹ̀ kúkú rẹ̀ gbọ́ mọ́rí do wà bọ́ wá pátíníkì èso nìyẹn. Lọ́wọ́ wọ́n wá pátíníkì èso nìyẹn. Ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀wọ̀n mẹ́ ẹ̀ hàn náà nìyẹn.

الضالين Slot yóò tó mori. Yà á yọ àgbàdo ìlà àmàlù. Màdà mo ní láti àkọ́kọ́ kúrò ìtàkìlì láì sàkọ́jù ìlànà. Àwọn ìtàn gbé ara ní tòlíà ka sẹ́wọ̀n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ́rí ọ̀rọ̀ àhíì ka ya nòzí rẹ̀ kú tó rẹ̀ gbogbo mọ́rí dèkè ń rẹ̀ hànà na ìgbà kaná sẹ́wọ̀n àwọn ẹ̀yìn ìwé àyà tuntun yẹ nínú àárẹ̀ ẹ̀wọ̀n ẹ̀hánà màdí yìí rẹ̀ òní nìyí. omori ka echugwa iman eke hono wa anyi simi fi sabilillah e, ya ẹnkatọ ibi ẹsẹnyi ya ẹyẹ nyɛ nsúgbọn ni abẹkẹhẹ ni na ọba sí mọ ọmọdé yìí ẹyẹ ọmọdé ọba yà yìí lọmọdé إلا قليل فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل أمري أوكي همان ẹ̀wọ́n aṣọ fi ẹ̀wọ́n rí إلا تنصروه تؤذبكم عذابا أليما ويذهب القول غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير صدق الله العظيم أما صلاة الجمهورية الله عليه وسلم anyama ho baayɛ anam operation yi ɔdun ɔmo ni eyi ama dɔwɔ to ne general hospital ɔmo ni ɔyɛ sɛ ɛna mi nɛ ɛwɔ ne na sɔ hɔɔlɔ ɛwɔ ahyɛ ne nɔ itabi mɛɛki a mɛɛka ɔke general hospital na ɛrɛ ni democracy day a nyɛ wɔn no ɔkɔrɔ na ɛwɔ ka ɛɛ eh, twenty four hours. báwo kẹ yóò dùn kọ́ báwo kẹ ẹ̀yẹ tó bẹ́ẹ̀ wọ́n bọ̀ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ yá ẹ̀ka bá nyẹ ẹ̀kọ́ ìwà tó ọ̀nà àmà ẹ̀kọ́ ìwà tó dáa nyẹ yẹ mi shift ni yẹ ẹ̀ àmà àmà ẹ̀dá ọmọ àkàbẹ̀bẹ̀ yà kù bíbọ̀ bíbà sọ náà ìtàpédánà mú pírẹ́sọ̀n yẹn di dọ́kítọ̀ kọ́ orí yìí di a máa nyẹ́ nẹ̀sá páàkì ní fix tọ́ ẹ̀mẹ́ka ìdọ̀tí a máa ẹ̀mẹ́wà gẹ́lẹ́ ọ́ ó jẹ̀dọ̀bọ̀ ọ̀fẹ́ ẹ̀ka mọ́ ẹ̀nẹ́ ọ̀hún náà jẹ̀dọ̀bọ̀ abáná náà jẹ̀dọ̀bọ̀ ọ̀fẹ́ obìnrin ní di second operation then ọba kan ka ama anyi ka mi operation ọhụrụ ayọ ẹni bá aṣọ ni lókojá ẹbí kẹmẹ yà ni rúmẹ àmọ ẹni life support machine ó ní ní ìdá ẹni sẹ ẹni life support machine lókojá ni ọtún kàmọ àmọ anyi rẹ ilókojá náà workers doctors one hundred fifty thousand láti ọjọ́ mi. ọ̀pọ̀ ìjọba tó ọ̀pọ̀ náà mi mẹ́ yà án. bọ́nyà dọ́kítà náà lọ́wọ́ náà ní mọ́gùn wọn yàn gàdá. àti mọ́tò náà fa òmìnir nù ọ̀yìn náà ìmẹ̀ kó ní pàṣẹ ìrìn yẹn máa ń ní ìwọ̀ wọ́n fẹ́ẹ́ kíni jẹ́wọ́ hospital. ìlọ yìí yàdí kárẹ̀ èémú gbani níbi ìhè dọ́kítà náà kárẹ̀ ìkà èémú gbani rẹ̀ ọkà ẹ̀yẹmẹ̀ka àgbà rẹ̀. bọ́ọ̀lù ẹ̀sẹ̀ on access to the patient. Doctor Habib. Amen. Omuri ọ̀rọ̀ ọ̀sàyọ́. Doctor Habib ojú ìhìn náà Doctor Dr. Habib Sani Munori. Lọ́tí o tó mú ní ìsàlẹ̀ lọ. Ẹ̀tíyẹ́ sí lọ́tọ̀ mọ́mẹ́ntì. Ọmọ gbogbo ẹ̀rọ mi ní ẹ̀rí ọ̀bí pòórùn àti mọ́tò bàbá etí tafsiri ọba na ebe etu eta na ọ ene nna maami ọ ene nna maami tọsọsọ ni kpesi ka ati je ebi ka ije obi si tu ka sọ na beki jọ n'oyi baka abibi obe ya kọnyi sọ tete ka anabi kosi ẹ ọ nọ na adeke wete buru ya n'ani.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 إنك حميد مجيد اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا غياث المستغيثين يا كشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل حوائجنا وأنت احمد يا مقدار رحمتك الراحمين إلهي من الذي دعاك ولم تجبه ومن الذي سألك ولم تعطي ومن الذي استجارك ولم تجره ومن الذي استجاب بك ولم تلبسه ومن الذي توكل عليك ولم تكفه غضبان اغثنا يا ربي اجعل بنا ما انت اهله فانك اهل التقوى واهل المغفره ولا تجعل بنا ما نحن اهله فاننا اهل الذنوب والمعصيه يا سلام الحساب يا شد العقاب يا غفار يا رهيب يا فرق الحب والنوى يا مفتح الابواب يا مسبب الاسباب يا غفر الخطايا يا صاحب العورات يا مانع البليات يا مقل عصرات يا مي الأموات يا قاضي الحاجات اقضي هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا واقض على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير وبالإجابة جدير نعم المنم النصير اللهم صل ولا تغفر علينا وأعنا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا رب الراحمين انك لا تشاء قدير وبالاجابه الجدير نعم المولى ونعم النصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة مقاما ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان وألهقنا بالصالحين يفعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم Thank you.